tí máa ń bá wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti ka àǹfààní lára hope alive. ẹ bí bàbá ṣe lẹ́ẹ̀kan pé àwọn ọkọ ń bínú ẹ má bínú sí àbá wa àbí olórí wa ó ṣọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lágbára ọlọ́run kékeré rẹ̀ tí ì rí ní àgọ́ àmúyẹ nǹkan ló ti wà ní àká fún wọn tó máa ṣe fún yín ní àgọ́ kọ́lọ̀ jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìlú ni ló ti jàǹfààní olórí mo ti bá wọn lọ sẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọjà èkó náà ti lọ ó ṣe é ṣe lágọ̀ọ́ náà bọ́ ẹ̀sìn ṣe bẹ̀rẹ̀ lágọ̀ọ́ náà ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ náà sọ ẹ má bínú wọ́n sọ pé àwọn làwọn máa wọ́n ní eégún ní kẹ́yìn ìbàdàn náà ti wá sí àgọ́ báyìí lọ́dẹ̀ tó ti wá síbẹ̀ wọ́n kọ́ bẹ̀rẹ̀ káàkiri èmi náà dẹ̀ ti bá wọn káàkiri àwọn èèyàn ti jàǹfààní olórí ti kọ́lé fún wọn so hope alive. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó já àwọn ọmọléèwé tí òbí wọn ò dí ọwọ́ rọdí ní olórí ti fi sí ẹnu kọsẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti wà níléèwé táwọn olórí sanwó wọn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olórí. ó gbé orúkọ fẹ̀ka ó sì pé orúkọ àgọ́wòye ga bẹ́ẹ̀ ni ìwọ wa ẹja ńlá ló gbé lódò ẹ èmi ò fi ó ní ìdúkúlé ó ní bó lórí lòun náà sọ pé bóyá òun náà tún lè rí ọmọ tó tó máa jọ olórí ẹ àdúgbò sí ṣé sùúrù ẹ bá dúpẹ́ olórí wa ṣe ń fún ìlú àgọ́ òwòye ẹ bá wa gbà á bẹ́ẹ̀ lágbára ọlọ́run àmúyẹ nǹkan míì ló túnbọ̀ wá sí ní ẹ bá mi fún ládùúrà o ẹ bá mi fún ládùúrà pé nínú ọdún yìí ẹ bọ̀ wá bá wa ṣe kí ni o ẹ bọ̀ wá bá wa ṣe kó mọ́. so a wù mí kí gbogbo wa ẹ bá mi náwó sí bó ṣe dúró yìí kẹ bá mi gbàdúrà pé lágbára ọlọ́run ọdún yìí a bọ̀ wá bá ṣe kó mọ́ ń ìbejì lantilanti Thank you.

bàbá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilé tẹ́ wú fún olórí àṣẹ o olórí ilé tán wú fún yín àṣẹ ọṣẹ lóní kó ṣe kó sùn lóní kó má sùnà àwíyárì kan kì í wí tiẹ̀ kó má ṣe tọmọdé bá mọṣẹ lọ́wọ́ wá ní kó ṣe tí ẹ bá fọṣẹ wẹ̀ á yín lára tẹ́ ẹ bá fi kankan wẹ̀ á kàn yín lára subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين على عبد الله بسم الله الرحمن الرحيم ọkọ tí mo fẹ́ kà yìí inú mi ló fi kábíyèsí àmọ́ ọlọ́run fi pa ànábì muhammad sallallahu alayhi wa sallam lé o. lẹ́yìn ẹ̀ṣẹ̀ rẹ̀ kó mọ akéwú tó láyé kó mọ̀ kí tí ò bá sálámà tí ò ká kó gbọ́dọ̀ sálámà bisimilahi rahman rahim atayatulillah azakiyatulillah atayibati salawatulillah asalaamu aleyka aliya nabi wa rahmatulahi wa barakatuhu asalaamu aleyna wa alayibadulahi sọlẹmina aṣẹfúnyiwu jésù olúwa wa ààrẹ. Thank you bàbá wa ìgbà rẹ ní kíákí pé ẹkú àbọ̀ sí ààfin àdúgbò mi ti dàgbà wò ẹ̀yin ọba tó bá wa sọ̀rọ̀ àtìkọ́ yìí o àjọṣepọ̀ wa náà ń jó bàjẹ́ o ìlú àgọ́wòye ó máa jẹ́ ìlú tó máa jẹ́ sẹ́kọ̀ọ́ fún yín ẹgbẹ́ láti kó òun fẹ́ àgọ́wò yẹn máa bọ̀ torí òdòdó tí ẹkú kúrò lágọ́wò yẹn ọlọ́run fàgbà sí àtẹ̀tí wúre fún ọ ní báyìí àgọ́wé ẹ bá mi ṣe aláìlú àlẹ́ fẹ́ẹ̀mù ìwé ọ̀kọ́kọ̀ dánù ẹ̀kọ́ ẹ̀dìgbà ọba ní ilé ilé méjìdì ẹ̀fọ́ rẹ̀ ti sílẹ̀ ọ̀fẹ́ ọ̀kọ́ para ẹ̀ lẹ́rù ẹ̀ bá mi tẹ́lá yẹ. Ọmọ ọdún orí ajá láyé yìí o ní báyìí bàbá wa ni wọn wé ẹ̀kọ́ kọ̀dá rẹ̀ méjì kó máa bá a sọ̀rọ̀ ọmọ dáa tọ́wọ́ ń bèrè ìyá ẹ̀ bàbá rí ìyá ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ìyá ìṣe aláyé lu. ọba tí ó ti jẹ ká yìí tó máa bẹ̀rẹ̀. ọba tó sì máa bẹ nígbà táyé bá ń bẹ tó sì tún máa bẹ nígbà táyé bá bẹ mọ́ òfin ọlọ́run òfin kíkí ọlọ́run kí bàbá wa Ọọ̀ni ọ̀fìfì ọba Ọ̀jájá òjúlósì bẹ́ẹ̀ ni lọ́lọ́sì máa ń kórí adé nìyẹn kẹ́dà òkè náà. ẹ̀dákẹ́dá tí ọlọ́run bá ti mọ orí adé fún látòdì ọ̀run wá ó bá mo ṣe rágbára tó ń dá ayé ó di dandan ó bá ti yan orí adé adé ọ̀kí ẹ̀ máa wò lórí ẹ̀ mo kí ọ̀ni mo kí mo kí mo kí bọ́dà mi dáadáa. bí bọ́lá ò ṣe yàn náà la ṣe rìn bọ́lá ò ṣe tó dáyé la ṣe rìn. wọ́n ní òṣà àwọn kí n tó sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ẹ̀jẹ̀ jẹ́ ìyá aláyélúwà. èyí ọba tí ọlọ́run ti gbé adé látọ̀rọ̀ wá. bàbá wa jalè ní kíkí torí pé nígbà tí mo gbọ́ pé ẹ ń bọ̀ gẹ́gẹ́ bí ààyè ìdúnmọ̀wé ibi tá a wà yìí ẹ̀rọ pọ̀ ń bẹ̀ ẹni tó ní ilẹ̀ ibi tá a wà yìí kì í sí pé ìdúnmọ̀wé jagunba bí Awùjalẹ̀ ni. mo sì ń bọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tí bàbá ní kì í sọ fún mi ni pé ẹ bá wa sọ fún wa láyé lúwa pé ó mú ní àwọn ọdún pé inú ẹ̀ máa dùn kálẹ̀ ni. bàbá ní fásọ̀jẹ̀ owó iyọ̀ ni owó òṣùṣù ní dédé ayé rẹ̀ sá ilẹ̀ ló máa gbé mú aya ìyájá dọ̀wọ̀ yìí bàbá ní ilé tẹ kó fún wa náà nù. bàbá ní tí òun wá san jọrọ o iye kòkòrò òun bẹ́ẹ̀ òru wa kakọ wa sọ. ilé ìgbìmọ̀ ilé. buhari bàbá bàbá ní àbí mi ò mọ bẹ́ẹ̀ àwọn níbẹ̀ ni ó lè yé mi ní bàbá ti sọ̀rọ̀ mo ń bọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ mo fi kí ẹ̀yà láyé láwọn sọ fún ọláìlúwà tó ní ìṣà máa jáde bọ̀dà lásán ìtaríra ní abo point bẹ́ẹ̀ ni màmá kíkù pé màmá yẹn ṣe eighty eight tó wà ní ó di bẹ́ẹ̀ tí ó kàn pa kí mi lókùnrin lórí kábíyèsí rẹ̀ gbogbo ọkọ tẹ́ bá sọ ẹ bá ti sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ẹ fi eré ayé lẹ̀ àṣìlè yẹn fine. lẹ́yìn mo ṣe àgbọ̀ pé ẹ gbọ́ pé ẹgbẹ́ mẹ́ta tẹ̀sí lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ó yẹ kó ṣe rí ìkóra ṣiṣẹ́ yẹn láti lè satisfy olórí ọmọọba tèmi ọjàdá lẹ́yìn yẹn àkótótó yẹn ìbọn mi wá bí ọwá sọ fún mi jẹ́ kan tó ṣẹlẹ̀ lẹ́nu gbogbo àwọn ọ̀rọ̀ tí sọ̀rọ̀ yẹn wọnú ara wọn ó kú kékeré o ìgbà tí mi wà ní teachers college mo gbé lọ́dọ̀ bàbá wa ní kòròdú ó sẹ̀mí ní ilé wọn lẹ́yìn ìdá ìwọ̀n now ẹ̀gbọ́n wà ní nitel ẹ̀gbọ́n ní wọ́n fáin bíi tí wọ́n bá yẹn clean wa. èmi máa ń fi kọ́ sílẹ̀ bọ̀dá ló máa dá mi lẹ́ẹ̀dẹ̀ sùn. ṣé ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo ọdún mẹ́ta ti fún lòókòdù bàbá ẹ̀ òun tèmi yìí kọ́ lọ́kùn fọ̀rọ̀ kẹ kò jẹ́ kí ibi kan fa mi rárá tọ̀ ẹ abúlé mi bá kọ́ mi abúlé bá kọ́ mi ó jẹ́ ẹ̀kọ́ sáà tí sùkúù bá gbé oúnjẹ àràdà mọ́ lẹ̀ dáká sí máa mọ́ lójú ó sọ pé máa jẹ oúnjẹ gidi màmá ẹ̀ ọjọ́ tí mo wá di ọba ilẹ̀ gbọ́n mi sọ́kù ó lébi ẹ̀ ó mọ̀ ká ló bẹ̀ sí sọ́kù àmọ́ ní lóde ẹ̀kọ́ oníṣòwò orí adé lòun sì gbogbo wọn tó ń fi rẹ̀ ẹ̀gbọ́n mi sì fara mi ní ẹ̀rọ pé kí ni mo fẹ́ ṣe lórí ẹ̀ níbi bẹ́ẹ̀ wọ́n ti wá rí dáa tọ́ bá lọ lọ́ba dé lọ́ba di wọ̀lú wọ́n ní káwọn dídí àwọn ní káwọn káwọn bá mi àwọn òdìdí ní káwọn sọ títí títí títí tí bàbá wọn dé yìí sí tẹ̀sí ẹ̀kọ́ lọ́kùn fún ọ̀rọ̀ kẹ tó lè fi wá lè lọ àwọn ikọ̀ àwọn oníwèé pé ọlọ́wà ló ti mọ̀ ẹ̀gbọ́n kí dáadáa ní ìṣòro tẹ̀ ìṣesúrò ara wọn ó ṣe sùúrù ara ẹ̀ bẹ́ẹ̀ gbọ̀n wẹ́n bá wà yìí o kẹ́ wà kama yẹ kuru jẹbi iku kẹba wọgbọ kẹjara nù ibi àtẹgbọn ó ní ti sí àjà ẹsìn tó bá yá. kúrò lè bàjẹ́ bẹ́ẹ̀ bàbá yín láàkì bàbá yín ẹ̀yin ọmọ bàbá yín láàkì bàbá yín tó fọ́ọ̀tì tó fọ́ọ̀tì bàbá yín láàkì màmá yín tó dẹ́sẹ̀ pé tóbi bàbá sọ̀rọ̀ nínú wa ní ìlú bẹ̀rẹ̀ báyìí lójú bẹ́ẹ̀ pé ó ojú mi èsì ọ̀padà. bọ́dẹ̀ bó ṣe jẹ́ lọ́wọ́ ló ń ṣe. eléyìí tí mo sọ pé ìrìn àjò ọmọkùnrin náà ó lè rí díẹ̀ lè ẹ̀ o ládọ̀dọ̀ tèmi kébi tó débi. náà ẹ wá wo ìrìn àjò ìlú màwé láti Ifẹ̀ dé òtù Ifẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin jẹ́ wà bí ẹ̀mọ́ díẹ̀ gbàdùn màwé. Màwé ìdókòó. Ẹ̀kọ́ ẹ̀ríkà. Ẹ̀kọ́ ẹ̀ríkà. Ìlú màwé ìdókòó làwọn yọ̀ ń pè é. Ó dẹ̀ ní ìfẹ́ ní màwé ìdókòó ìyá wọn ìyàwó mi gẹ́gẹ́ bí àṣà olóyún ìfádẹ́ sọ fún ọ pé àbá obìnrin àbàmì wọn àwọn ló wà bẹ́ẹ̀ o pé o láti gbogbo nǹkan tí ó jẹ́ tọ́pì ń ṣe ọmọ pátápátá tẹrútẹrú tẹrútẹrú wọn kò fún ọ wọ́n lọ sí ìdòkò tó ń pè ní ìdòkò ní àìlẹ̀ olùjì ìyẹn lọ́dẹ ń pè màwé ìdòkò pè ní. aláyé wọn níbẹ̀ ọlọ́run bá dúró àgbẹ̀ òbí mọ́tò òbí mọ́ òbí méjì ìgbọ́n ní a. Ah, èsì màrí ìyàrá lélẹ̀ ìbàjẹ́ ìgbọ́n ní a ah, èsì màrí that was where they derived the two names, Epumawi and ah, Osimawi. Osimawi obìnrin Osi Epumari ọkùnrin Epumawi. Àwọn méjèèjì wọ́n dàgbà obìnrin máa ń tètè dàgbà ju ọkùnrin lọ ọlọ́dẹ kan láti òjò táwọn àgbàlagbà bíi agbórúkọ ẹ̀jẹ̀ kú ọlọ́dẹ tó kú ni. àwọn tó bá dídọ́ tó bá dídẹ́ tó bá pẹ̀lọ agbèrọ fún ìyá wọn ìyá wa á bèè lọ́wọ́ ọmọ ẹ̀gbẹ́ arákùnrin yìí kò ní wọ́n àti ẹ̀jẹ̀ pàdé ní tó bá lọ pọ̀ mi lódò ó ní ìgbà tó bá wà rí déètì olùwádìí bá bẹ̀ á lè bá wọn sọ̀rọ̀ ó ní wàá lè wọ́n wá àwọn ọ̀gbà pé bàbá ní bàbá ẹ̀ lọ́nà àti ọkùnrin àlọ́bì lọ́wọ́ ìyá wọn. bá ló wá sọ pé ọmọ ọba ní láti ìfẹ́ olúwàkẹ́ olúwàkọ̀ náà eré ni àwàdà ni bó ṣe di pé wọ́n láti lọ nìyẹn wọ́n ti wá múra wọ́n ti jọ wọlé jáde pẹ̀lú bàbá adáǹsọ yìí ẹni tó dẹ̀ lówó tó lọ́lá tó léèyàn ó tọ́jú ẹ̀ ni ìyá wọn wá sọ wọn pé nígbà tí ìwà àti ọ̀gbẹ́ni jẹrẹ ti mọra yìí ìkejì ẹ náà ló ń sọ pé àyẹ náà ló ń fẹ́ òun náà fẹ́ tẹ̀síwájú owó wọn bí tó ń lọ jẹ́ kó o tẹ̀lé kó o tẹ̀ wọ́n bí tí o bá dúró sí o bá yọ̀ǹda bí o ṣe bàwé ti tẹ̀lé ọ̀gbẹ́ni lọ sí òdo yìí pẹ̀lú gbogbo àdúgbẹ̀tẹ̀ ọba yìí ọba ìgbà tọwọ́ tẹsẹ̀ nígbà tó wá bímọ wọ́n á fi ọmọ ẹ̀ ṣe òṣèmáwé ó lè jẹ́ pé obìnrin ilé obìnrin olóńjọba nínú. kíra níjọ tó wà bẹ́ẹ̀ yìí pẹ́pẹ́ ló ń ṣàárọ̀ ìní àti ẹ̀ ìyá ẹ̀ sọ̀rọ̀ àkúrẹ́ wọ́n lọ fún látọ̀ fún wájú ẹ̀. mo tó tẹ̀síwájú kì í ṣe pé mo lọ kàwé lẹ́ẹ̀kọ́ ní fẹ́ máa bọ̀ gẹ́gẹ́ bí táwọn àgbàlagbà yìí sọ fún mi náà mo ṣe wà ní ẹ̀ ìjọba lè sọ ló ṣe wà ọ̀rọ̀ tí mo sọ fún yìí òdo náà ti sọ fún mi ọba kíra ọba Adéṣọyìn was on the true weather game wọ́n rán yàn wá wọ́n wá bá mi lódò wọ́n jẹ́ kí n mọ ìkan tí mo sọ yìí pé mi ò lè jẹ́ agbẹ́ọ́ tó rí àpèrè kó máa wí káwọn má síbẹ̀ olórí adéṣẹ́yìn ló lo màmá ló lè dìwọ́ wá ẹjọ́ náà lọ tán kú ọtí náà kò mú wẹ̀ wá lódò wọ́n ní ìgbìmọ̀ àwẹ́ kúrò ní ìdògó bó ṣe ń bọ̀ gbogbo bàbá tí sí ọ̀rọ̀ mọ́tò láti odò wọ́n pè lóko ní ìrántí sìn kò ti bẹ̀rẹ̀ náà ni máa wọ kí náà. wọ́n jẹ́ kó yé bíi pé tá a bá débẹ̀ yẹn wá bá àwọn adé nígbà tẹ̀. ẹ dúró bọ̀ lọ́pọ̀ ẹ̀rẹ́ pẹ̀tẹ́ tó jẹ́ pé orúkọ wọn sí ìlànà ìjọba bí. nígbà tó kú ọbẹ̀ wọ́n jáde sí ìdára lọ́nà ẹ̀pẹ́. bàbá tó lọ kí ẹ tó wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ bábí ni àwọn bàbá wa. wọ́n kúrò bẹ́ẹ̀ olódi pé wọ́n lọ títí títí títí títí àwọn ẹbí wọn náà ló wà lábígi lẹ́nu ọwà ní fẹ́ sọ lẹ́nu ọwà lẹ́nu ọwà ẹni tó wà lẹ́nu ọwà èyí tó wà lórí ọwọ́ ìjọba ní lẹ́nu ọwà ó sì yẹ èèyàn ẹ̀sìn bẹ́ẹ̀ ó tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí wọ́n dé Ìjẹ̀bú bí tẹ́yìn àgbàlagbà tẹ́ wàá jòkó tẹ́ wàá rántí. Odùfà kan sọ pé bàbá wọn tó jẹ́ Odùà Àgbàdé ó ní àrùn ojú agbọ́lẹ́nu ìyìn wọ́n á di pé kí ní kálukú wá ní pé kọ́ńdọ̀ pé kọ́ńdọ̀ fún ogun òkun wá kọ́ńdọ̀ bọ̀ sáwà sí bẹ́ẹ̀ ni ẹni bá kọ́kọ́ lọ fún ogun òkun wá ọ̀sáwà òun ló máa padà wá bọ́ sí ààyè ìgbìmọ̀ rẹ̀ ojú gbogbo wọn fi kán kákàkiri tó bẹ́ẹ̀ ni. ìṣe ni ìmú àwígbà tó débi tó dé tó ní gbogbo ẹ̀ tó tẹ̀lé lọ rẹ́rẹ́rẹ́ alágbára wo ló wà bí mo wá fi yè pé àpè ọba kan wà tó ń pè ní ọwá rọṣì ìdísọ̀kan ló jẹ́ àwùjọ àlùmáà ọwọ́ àrò ṣì tẹ́ ẹ̀ sọ tá à ń sọ yìí ìtàn fi jẹ́ kó yí apé bí ọmọ ìyá ló wà sí ọ̀rọ̀ ní kábìnrin olúwa ọwọ́ àrò ṣì òun fẹ́ rí tàn. wọ́n lè yan ó lé o wọ́n yẹ òjò àfẹ́rẹ́ ọwọ́ àrò ṣì ti wà bí tó wà ní ìjẹ́kú bẹ́ẹ̀ tí àwọn ìgbìmọ̀ tó ti jí ìlú ìgbìmọ̀ ẹ̀jẹ̀ ní ìjẹ̀búfẹ̀. ìjẹ̀búfẹ̀ àwọn ibi kan jọba abẹ́ tó ń pè ní Áfíríkà ẹ̀gbẹ́ àgọ́ òwe ló ti wá fún ọba wọn ìfá ọba kìíní kejì kẹta tó ń jẹ ní ìjẹ̀búfẹ̀ kó ló kan ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ àgọ́ òwe ló ti wá fún wọn tó ń jọba bẹ́ẹ̀. ìṣèlú náà ni abíkí ìlàsọ̀ àtúlọ̀ adékọ̀yà rẹ̀ ibi náà tó wá mú wọ́n tó wá mú olùtúmọ̀rọ̀ tí mo pín thank you my brother tí mo pín àgọ́ òwe ló jọba lọ. mo sọ léyìí láti fi jẹ́ kẹ́yìn àgbàlagbà tẹ́wàá lò kẹ́ wá fi sọ fún bàbá kẹ́wo bí ìrìn àjò ilé Ifẹ̀ bó ṣe dé àgọ́ òwe. lọ́la kẹ́ máa rí i pé bóyá ìgbà tó ṣẹlẹ̀ lẹ́nìí torí pé ẹ bá mú ọmọ ìlú bá owó orí àbọ̀ láńdó dẹ́dẹ́ ẹ̀ ọlọ́run ọba bó ṣe tó nìyẹn. ń ṣe ni ìgbà tí èbúmàwé rí ọwọ́ àrọ́ṣì tó dábẹ́ àfihàn ní ẹ̀ríkà ibi tó dé yìí òun ò ní bí ó sì lè gbà ẹ́ sí yìí o pẹ̀lú gbogbo kọ́kọ́ yìí tó gbá yìí èyí náà mọ̀ sí tí wá gbé bàbá òjàjà pọ̀ gidi sí kí bẹ́ẹ̀ làbò kọ́kọ́ ìtura tó wà. àwọn alágbogbo padà lọ ti gé owó bó ṣe rí ìgbà ẹ̀ náà nìyẹn and that's why people like us appreciate him for bringing back the culture to fold. ìyá nígbà òde dóbi yìí o wọ́n á sì nípa ọkàn pẹ́ pé tó bá rìn díẹ̀ síwájú tó bá kọjá omi omi tó ń sọ yìí ó ní á kọjá omi mẹ́ta gbogbo ìyọ̀kọ́ ló mọ̀ ọ̀rẹ́ gbàdúrà pé kó tó di pé ó tó àmọ́dún mo fẹ́ put àwọn kan into black and white. ó ní ó máa kọjá omi mẹ́ta bólómi mẹ́ta náà wà ẹni bá ń lọ lọ́nà ẹ wá kúrò díẹ̀ bóde ẹ bá ti kọjá ọ̀sọ̀sà ẹ̀ láwọn ọdún mẹ́ta ẹ̀ wọ́n tẹ̀lé ra wọn tó bá ti kọjá ọdún mẹ́ta ẹ̀ kó bọ́ sókè lọ́wọ́ tó bá ti máa bọ́ sókè lọ́wọ́ ẹ̀ ti bọ́ sí ọkàn wa onílẹ̀yìn rẹ̀ lọ́wọ́ ibi tó bá kó múlẹ̀ lọ ibi tí orílẹ̀ ìwòye ti bẹ̀rẹ̀ nìyẹn tó ọkùnrin gbogbo PS ibi tí àwọn bàbá wa ti ṣe ayé lọ́jọ́ òun rẹ̀ tí wọ́n pè ní orílẹ̀-èdè. nígbà tí ogun wá dé tó ogun lé wọn kúrò bí tó wà yẹn ibẹ̀ náà bì sí pẹ́ ibẹ̀ náà pè ní orílẹ̀-èdè pẹ́ léde aláìlúwà òfin orí mo lùsì o. Thank you ẹjọ́ aláìgbà aláìlú aláìlú àbọ̀bí aláìlú àmọ́ yín ọmọ yín kẹ́lá àbọ̀bí kò wá níbi tí ẹ bá mọ̀ ẹ bá mọ̀ Thank you ilé lẹ́yìn ìgbà yẹn lógún dé ogun ló ogun wọ́n fún bẹ́ẹ̀ ní màá sókè màá sọ wọn ní káwá màá sọ bẹ́ẹ̀ màá sọ ogun yẹn ogun ẹ̀gbá àti ìdẹ̀gbẹ́ mi ọkùnrin dúró débi bọ́sùkùtò sálọ. ogun yẹn dé lógun gidi àmọ́ ọlá pé ègbùmàwé tó ti tó ti dé lára láti ìfẹ́ wa àwọn ọlọ́dún fẹ́ gbogbo bíi. Don't ń rọ̀ bí èpè àwọn ẹ̀gbà. ẹgbẹ́ náà rárá ló sọ pé òun àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sọ. wọ́n tẹ bàbá àti tèmi tí mo ń sọ̀rọ̀ yìí òun ni ìpò àwọn èèyàn kò di ìpò àwọn ẹ̀kọ́ ìrìgbà. ọkọ̀ dáná méjì. aláyé ibi kan wà láàfin ní òkè ìrìgbà. ẹ̀kọ́ ìrìgbà. ó ní ẹ ó lọ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ní obìnrin wa kún ó ní ó wá pín àgọ́ òòyì àwọn tó fẹ́ jagun jẹ̀bú bí àtàwọn ẹ̀gbá wọ́n fẹ́ rọ́nà dàbí fún yẹ ni bàbá wa pa àwọn yẹn gbé ẹkú kìíní jáde yìí làwa sọ fún àwọn pé boko haram ò jà lókun ní ìjẹ̀bú wọn ò lè lókun jà títí wọn ò lè já ọlá èkó táwọn bàbá wa ti fi lẹ̀ wọ́n ní abájá ọba tí ó lọ. Ogun yẹn ló dé ibi tó yẹ pé mo kí aláìlúwà ẹ máa wulẹ̀ ẹni tí mo sọ ìlú tí mo ra bí kìíní tábà gbé kìíní kí mo ṣe jẹ àwọn ilé ìkọ́ máa fún mọ́ni àwọn aráàlú lọ́wọ́ tó máa bá máa ṣe ìwé tó máa ẹja kọ̀ọ̀kan bí ìwé sàn. now ìgbà tó kù yẹn wá dé tómi lúte làwọn bàbá wa sọ gbà pé ẹ ara bẹ kú ní jáde ló bá ló bá ló bá kọ̀ máa nìyí ẹkùn bá yọ àwọn ẹkùn jáde àwọn ẹkùn dẹ̀ nílé ra wọn lọ létí omi báyìí iná yọ lẹ́nu wọn kọ́kọ̀dá lọ méjì. àwọn rèé wọ́n máa wọ́n máa wọ omi wọ́n tó bọ́ síbí. eré ni àwàdà ni báwọn ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ nílé wọn ní omi ni ìtàn máa pa nínú wọn má ti bẹ̀rẹ̀ dá tó tán máa yé lọ́dún yẹn. ní àwùjáde wa kò ní ìgbìmọ̀ àwòye ẹkùn èrìgbà. tí àwọn bá rí mi láti ìbátan bá pé ẹkùn èrìgbà ló wà pé but at every river. Òkọ́ kọ̀dá náà méjì kejì ẹ̀kọ́ ìgbà. Ìgbà yẹn. Báyìí ilẹ̀ ilẹ̀ méjì. Bàbá ti sọ fún àwọn ọ̀rá ẹ̀ tó wà bíi pé ẹ̀yìn ọ̀dá ilẹ̀ yìí ìwé fún ìpa òwe. Ẹ gbọ́dọ̀ bá ṣàkọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ bá kàn lọ́wọ́ ẹ̀. Lára àwọn ẹni tó ń gbé mú gẹ́gẹ́ bí bọ́dà mi ti sọ lẹ́kọ̀ọ́ lórí ẹbí Adéṣẹ́gun. Lára àwọn tó ń gbé mú tó pc tó rẹsì àwọn olókítẹ́ẹ̀nì ìyẹn àbújá rẹ̀ ṣe sọ pé kòkó òun ló so tẹ̀wá kánú ẹ̀ ẹ ti rí ọ̀rọ̀ mi ẹ ṣe kì í lẹ́sọ̀ òun nìkan lẹ́tí bá mú rí inú mi dùn pé olórí àgbà àdàbà náà wà. àlàyé Àgàdàbàdà yàrá yìí sọ. Wọ́n ti mú lọ wọ́n ti mú lọ bá ẹ̀ náà nù. Ẹ̀sùn ní Gaza kò máa ṣe. Ìbílẹ̀ ẹ̀rú ṣe lè náà bẹ̀rẹ̀. Ẹ̀lúwa, wọ́n lọ rẹ̀ bìí wọ́n ni máa rán sí bàbá ẹyẹ fi búrẹ́dì kò lọ́bẹ̀ jẹ. ó ṣe é dán ní ọ̀sẹ̀ dáàdì rẹ̀. Níbi brọ́dà mi sì, ó ń sọ̀rọ̀ yẹn lẹ́kọ̀ọ́, ó ń sọ ẹni ẹni olú máa lọ dákẹ́ rẹ̀ yẹ wá ìgbà wá jẹ́ ègbò ègbò kan wá yìí nígbà tá à ṣe music foundation. Gbogbo ọmọdé brọ́dà kan tí ọmọ dáàdì gba kan wà fada bí òtún, so yẹn náà wá wá. Wọ́n wá lo bí ìgbọ̀gbẹ̀. Wọ́n lè jẹ́ wá ní bíbá mi jọ́kẹ̀rẹ̀ wá pé kábíyèsí àwọn ìlú níbi ká àdúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe gàdà ó ní àbájẹ àwọn àbó kiri kọjá sí fún wa ó ní òkúta jọmọlẹ jọmọlẹ kò sí ní ewúrẹ́ àbí àgùntàn ilé àlò náà sọ lẹ́gbẹ̀ẹ́ ní bó o ṣe rí o máa lóko nǹkan kan tó máa kàkọ́ àgbẹ̀rẹ̀ wípé aláyọ̀ àti ìdánilówó ìṣe ẹ̀ pé àwọn ọlọ́pàá àwọn ní ọ̀jájá wàhálì àwọn afọ ẹni notes àdúrà ẹni bá mi bẹ́ẹ̀ ni àwọn àgbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kó máa rí olóṣèlè ẹ̀dá kọ̀ọ̀kan ló architect ẹ̀ òun tẹ́lẹ̀ fún ara ẹ̀ tí ọlọ́run yọ̀ǹda fún ẹbí àdíṣẹ́gun tó náà bá sùkúrú bá gbàdúrà àbàlùkù àkókò àdúgbò lọ́pọ̀ ọlọ́pọ̀ kì í sí àwọn ẹbí. pàápàá tí bàbá yẹn sì wà pé ọlọ́run ọba a jẹ́ kí àjọṣepọ̀ náà kò dé alẹ́. mo sọ lẹ́ẹ̀kan bá ti wọ̀ tèmi ló sọ fẹ́ lẹ́ẹ̀kan bá ti wọ́n dé pé bá ti wọ́n pẹ́ ló ti dé olùwà àwọn akáwé ti ẹ̀ tí mo ti bá ẹ̀ mo láti take excuse pé mo lọ màá sì lọ opportunity ẹ láti fi introduce àwọn ọba tí wọ́n wà ní láti jọ kóra wa jọ nìyẹn aláìlúwa ẹ̀yin bàbá tẹ wà nípò ṣẹlí kìíní kan wà wọ́n pè ní gẹ̀ẹ́sẹ̀tì tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ní gẹ̀ẹ́sẹ̀tì nínú. pè ní gẹ̀ẹ́sẹ̀tì ẹ bá ṣí gẹ̀ẹ́sẹ̀tì kò sí ìtìlẹ́jọ́ tó yẹ ẹ bá lọ dá ìjẹ̀bú nọ́ọ̀tì ẹ̀rí lókè bẹ́ẹ̀ nọmba wán ọba ìjẹ̀bú nọ́ọ̀tì olùmọ̀lùsìn àwọn olókùn lẹ́rẹ̀ẹ́ mi àwọn wọ́n ṣẹ̀ṣẹ̀ dé so wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni tó bá ní kó sọ pé ta ni dráìvà àbí èmi ni èmi ni máa sọ pé aláìlúwà lágbájá ni aláìlúwà kẹfẹ bìrì wọ́n yí madali broda madali broda seen as a pleasant and brother so mo ń ké sọ fún lánàá pé èmi o ọ̀dẹ ìyàwó ọ̀dẹ bọ̀ ọ̀dà kárọ̀ bí ah ọdún àbọ̀dà ọdún ọ̀nà òun láti wà ní because àjọṣe wa àjọṣe wa. This is my only bonus of Ijebu. Ijebu go has the power contains Ijebu not the seat of power. Although àwọn ẹ̀gbọ́n wa náà ṣáájú má sì náà pọ̀ sí Ijebu kí alẹ́ bá jẹ́ sí. Gbogbo ó ti wà lọ́wọ́ wọn authority speaking and, and that's the revolution of Itemugo when we sit down in the fold of others he is the one to lead the development and he is a very humble man for all of us and and the gbọ́dọ̀ ṣe kini i gbọ́dọ̀ support him so ẹ bá mi sọ fún bàbá mi pé àbí bàbá débi oríkolùsì ó lè dì àwọn ọba ìjẹ̀bú náà tàbí àwọn àdúgbò míì everyone will come. That is the point I'm trying to. tell Bobby. I don't want to lọ sí tabako bí láti lọ sí kíni láti lọ kọ́ sí ọ̀gá. Tabako bẹ́ẹ̀ brọ́dà mi ọ̀rẹ́ náà ní gbogbo wa bí ọba Amos Olúbàdàn ìdí